pásítọ̀ fẹ́mi agboola olórí ìjọ prayer link ó ti jẹ́ ọlọ́run pé ó tó bí ọdún mélòó sẹ́yìn báyìí ẹnìkan mà rí pásítọ̀ fẹ́mi agboola nínú ọkọ̀ nílùú òyìnbó pásítọ̀ fẹ́mi agboola tí í ṣe olórí ìjọ prayer link mo pé ó ti jẹ́ ọlọ́run pé ó tó bí ọdún bíi mélòó kan sẹ́yìn ọ̀gbẹ́ni kan ó rí pásítọ̀ Fẹ́mi Agboola nínú bọ́ọ̀sì nílùú òyìnbó Adéyínká lèmi o èmi lọ́mọ Akínwándé ọ̀gbẹ́ni wa kan gẹ́gẹ́ bí ọmọ iléèwé ló ṣe lọ sílùú òyìnbó láti lọ kàwé sí ó débẹ̀ nǹkan nira díẹ̀ torí láti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ọmọ iléèwé kò ní ẹ̀tọ́ láti ṣiṣẹ́ ju bíi wákàtí bíi mélòó kan ráńpẹ́ àti sanwó ilé àti jẹun àti wọkọ̀ ó nira fún ọ̀gbẹ́ni wa nínú à ń tiraka yìí ní iléèwé tí ọ̀rẹ́ wa ń lọ àtòun àti ọmọbìnrin kan ọ̀rọ̀ wọn wọ̀ ń bẹ́ẹ̀ ọmọbìnrin tá à ń wí yìí ìlú òyìnbó lọ́bi sí ṣùgbọ́n ọmọ nàìjíríà wá ní ọmọbìnrin tá à ń wí yìí òun àti ọ̀gbẹ́ni wa wọ́n fẹ́ra wọn ọmọbìnrin yìí ó kọ ìwé sí ilé ńlá wípé ọkọ òun ni ọ̀gbẹ́ni kan fún lẹ́tọ̀ọ́ láti máa gbé ìlú òyìnbó láìsí wàhálà láìsí pé wọ́n ń sọ iye wákàtí tó ń láti ṣe gẹ́gẹ́ bí ọmọ iléèwé fún un lóòótọ́ lóòótọ́ àwọn òyìnbó wọ́n gbà pé kí ọ̀gbẹ́ni máa gbé ìlú òyìnbó kó máa ṣiṣẹ́ bó ṣe hùn ó ń gbé ìlú òyìnbó ó ń ṣiṣẹ́ bó ṣe hùn kò pẹ́ wàhálà díẹ̀ bẹ́lẹ̀ láàrin àwọn méjèèjì obìnrin yìí ó kọ ìwé padà sí ilé ńlá tó ń fún wọn láṣẹ wípé òun àti ọ̀gbẹ́ni yìí àwọn ò ní nǹkan kan ṣe pọ̀ mọ́ pé kí wọ́n wá gbé e. ọ̀gbẹ́ni wa àárọ̀ ọjọ́ kan ló gba ìwé láti ọ̀dọ̀ wọn gẹ̀ẹ́sì. Si ilé ńlá wọn wípé ìyàwó ẹ pé òun ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ mọ́ wípé kó wá wọ̀rọ̀ fi ṣàdá láàrin ọjọ́ mọ́kànlélógún kó sọ fún àwọn ìdí tí òun lè dúró ní ìlú òyìnbó tí ò bá wá wọ̀rọ̀ fi ṣàdá kó wá ọ̀nà míì láti sọ fún àwọn wípé òun lẹ́tọ̀ọ́ láti gbé nílùú wọn kó padà sílùú ẹ̀ kó wá owó mọ́tò bí ò bá rí wọ̀rọ̀kọ̀ fi ṣàdá kó wá owó mọ́tò kó padà síbi tó ti ń bọ̀ ọ̀rẹ́ wa kò mọ ohun tó máa ṣe ìrònú pọ̀ jù nínú ọkọ̀ ìrònú nínú ilé ìrònú níta gbangba ìrònú níbi tó ti ń sáré kiri tó lọ bá agbẹjọ́rò kan wípé kó bá òun kọ ìwé sí àwọn gẹ̀ẹ́sì. Si ìbá jẹ́ pé òun àti obìnrin yìí wọ́n bímọ fúnra wọn ni kò bá má dáa wọn ò bímọ fúnra wọn báyìí pọ́n bímọ fúnra wọn ni à ń sọ wípé nítorí ọmọ tóun bí fún tí obìnrin yìí bí fóun òun lẹ́tọ̀ọ́ láti gbé nílùú agbẹjọ́rò kọ̀wé sí àwọn ilé ńlá ìjọ tí agbẹjọ́rò kọ̀wé sí àwọn ilé ńlá gan ni àwọn ilé ńlá rán àwọn ọlọ́pàá wọn láti lọ gbé ọkùnrin yìí ní ilé bó ṣe ń ṣílẹ̀kùn báyìí ọwọ́ àwọn òyìnbó ọlọ́pàá gẹ̀ẹ́sì ló bọ́ sí wọ́n fa ọ̀gbẹ́ni wa wọ́n máa fà á lọ sí ẹ̀wọ̀n wọn wọ́n ń ṣe ètò láti gbé e padà sí ilé ọ̀rẹ́ ẹ̀ ló sáré lọ bá agbẹjọ́rò ẹ̀ tí agbẹjọ́rò ń ṣe tó ń kọ̀wé sí àwọn gẹ̀ẹ́sì pé òun ò nígbà tó ń bá wọn fà á kán tó lè fi ọ̀gbẹ́ni wálẹ̀ ó lò bí oṣù mẹ́ta nú ẹ̀wọ̀n wọn wọ́n pé kó máa wá buwọ́ lùwé ìyẹn ni pé tó bá tó ìgbà tí àwọn máa gbé àwọn á gbé àwọn á jù padà sílé ó fẹ́ ó kọ̀ ṣùgbọ́n nítorí agbẹjọ́rò ẹ̀ tọ́jọ́ ń ṣe ẹjọ́ pẹ̀lú àwọn ilé ńlá àwọn gẹ̀ẹ́sì wọn ò tí ì lè jù ú sílé ṣùgbọ́n agbẹjọ́rò ń sọ wípé ẹjọ́ ọ̀gbẹ́ni wa ó le díẹ̀ nítorí kò ní ọ̀nà kankan láti lè dúró ìyàwó ẹ̀ tó fẹ́ẹ́ ràn lọ́wọ́ tó kọ́kọ́ ràn lọ́wọ́ lákọ̀ọ́kọ́ ìyẹn ti kọ̀ lẹ̀ kò dẹ̀ tí ń gbé iye ọdún tó yẹ kó gbé láti dúró láyé ara ẹ̀ ìrònú yìí pọ̀ jù fún ọ̀gbẹ́ni yìí kò ríṣẹ́ ṣe ọ̀dọ̀ wọn rẹ̀ ló ń sùn kiri owó gan wà láwọn rẹ̀ ló ń ya ní kọ́bọ̀kọ́bọ̀ ìyẹn tó bá yọ ìlú òyìnbó dẹ̀ burú bí tí ọ̀gbẹ́ni wa ti ń ronú ló sínú ọkọ̀ ǹjọ́ kan ló kọ́ ṣàdédé wo ẹ̀gbẹ́ ẹ̀ lórí ọkùnrin pupa kan jọ́gọ́lọ́ báyìí náà ni kò ju bíi jọ́gọ́lọ́ bíi tèmi báyìí náà lọ lọkùnrin yìí sọ wípé ọ̀gbẹ́ni kí ló dé má má kí rònú ṣe é léṣe jẹ́ ká bọ́lẹ̀ ní ibùdókọ̀ tí a máa kàn mo fẹ́ bẹ́ẹ̀ ní gbólóhùn ó gbà sí ọkùnrin lẹ́nu wọ́n bọ́lẹ̀ ní ibùdókọ̀ tí wọ́n kàn tó tẹ̀lé ibi tí wọ́n wà ọkùnrin yìí sọ fún wípé òun mọ̀ pé oníṣòro gbogbo ìṣòro ẹ̀ bó ṣe lọ ní ṣísẹ̀ntẹ̀lé òun ni ọkùnrin yìí mà sọ fún un pé o fẹ́ yàwó kan ìyàwó ẹ kọ ìwé sí àwọn ilé ńlá àwọn òyìnbó àwọn òyìnbó sọ wípé àwọn ò ní fún ẹ níwèé nítorí pé wàhálà ṣẹlẹ̀ lẹ́yìn gbàdíẹ̀ wípé kò máa lọ lé pé gbogbo ìṣòro ẹ gbàgbọ́ ọlọ́run máa mú ìṣòro yìí kúrò ọkùnrin pé èmi ni olùṣọ́ àgùntàn fẹ́mi agboola òun lórúkọ mi ọkùnrin yìí mú ọ̀gbẹ́ni wa ó mú sẹ́gbẹ́ kan ó gba àdúrà fún lẹ́yìn tó gba àdúrà yìí tán ó sọ fún wípé agbẹjọ́rò ẹ ìwé tó kọ sí àwọn òyìnbó èèyàn méjì ti buwọ́lù ó ku èèyàn kan kó buwọ́lù ìwé yìí láìpẹ́ láì jìnà ẹnìkan tó kù ẹnìkẹta yìí máa buwọ́lù ìwé ẹ iṣẹ́ ìyanu ńlá máa ṣẹlẹ̀ ò gbọ́ iṣẹ́ ìyanu ńlá ó máa ṣẹlẹ̀ torí pé àwọn méjì wọ́n ti buwọ́lù ìwé yìí ṣùgbọ́n ẹnì kẹta tó máa buwọ́lù ó máa lòdì sí ní táwọn méjì yìí sọ. So àwọn méjì tó kọ́kọ́ buwọ́lù ni pé àwọn àwọn fẹ́ kọ́ gbé ẹ lọlé ẹnì kẹta tó máa buwọ́lù ó máa lòdì sí òun sì lọ̀gá pátápátá a ní kan fi ẹ́ sílẹ̀ kan jẹ́ kó o máa gbèlú lóòótọ́ lóòótọ́ kò pẹ́ kò jìnnà ṣùgbọ́n kó tó dé gbà yẹn òun àti pásọ Fẹ́mi Agboola lẹ́yìn tó ṣe àdúrà fún tán ó fún ní nọ́mbà tẹlifóònù wípé òun padà lọ sí nàìjíríà nítorí pé òun kọ́ ṣọ́ọ̀ṣì ńlá kan sí àbújá pé òun ò ní lè dúró nílùú òyìnbó fọ́jọ́ pípẹ́ tóun bá délé kí ọ̀gbẹ́ni wa kó pe òun káwọn máa ṣe àdúrà lọ ọ̀gbẹ́ni wa ò tiẹ̀ rí owó owó ra kírẹ́dìtì sórí fóònù débi pé ó máa pe èèyàn ó máa ń yá fóònù lò lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni ngbà bí ọjọ́ mélòó kan lẹ́yìn ìgbà tó rí pásítọ̀ Fẹ́mi Agboola kò ọ̀sẹ̀ yẹn ò ọ̀sẹ̀ yẹn ò kọ́lẹ̀ ni àwọn òyìnbó wọ́n fi ìwé ọkùnrin yìí wọ́n fi ránṣẹ́ sí agbẹjọ́rò ẹ̀ wípé àwọn fẹ́ pé kó máa gbé nílùú àwọn àwọn ti wo àwọn nǹkan kan páwọn dẹ̀ sí fún láyè pé kó máa gbé nílùú àwọn ọ̀gbẹ́ni wa máa ń gbé nílùú òyìnbó ó wá pé kóun tiẹ̀ pé pásítọ̀ Fẹ́mi Agboola tó fún tó ṣàdúrà fóun tó sọ àsọtẹ́lẹ̀ ó pe nọ́mbà pásítọ̀ Fẹ́mi Agboola ẹnìkan bá gbé wọ́n pé pásítọ̀ Fẹ́mi Agboola ti di olóògbé o ah ah wọ́n pé pásítọ̀ Fẹ́mi Agboola tí mo rí tí ò pẹ́ tó wá sí ìlú òyìnbó tó ṣàdúrà fún mi wọ́n máa pé pásítọ̀ Fẹ́mi Agboola mà ti di olóògbé ọ̀gbẹ́ni wa ńṣe ni ó ju fóònù nù ó ṣe pásọ Fẹ́mi Agboola kò nílùú òyìnbó ó padà sílé ni ó jẹ́ Ọlọ́run pè lẹ́yìn tó ṣe àdúrà fún ọ̀gbẹ́ni wa tán kì í ṣe àkúdàáyà pásọ Agboola ni wọ́n rí o pásọ Fẹ́mi Agboola lẹ́yìn tó rí ọ̀gbẹ́ni wa tó ṣe àdúrà fún tán ó padà sí Nàìjíríà ṣùgbọ́n Ọlọ́run sọ pásìkò tó pé kó máa lọ ògbìn sọ fún yín pé ọlọ́run tá à ń sìn ọba kan alágbára ńlá ni ó lè tì torí tiẹ̀ mú ẹnìkan lọ sílùú òyìnbó àbí ibikíbi tó bá wà láti ṣe àdúrà fún ẹ ìyanu lọlọ́run wá o àdéyìnká lèmi ò mi ọmọ kéwàndé àjọngọ́lọ̀ ọkùnrin ṣẹ̀kẹ̀rẹ̀ lédùmarè lédùmarè ni bàbá mi ọba kékakarin kakarin kàkàkà bí kí gbogbo lẹ̀ fọ́ sí wẹ́wẹ́ ìyanu òun ṣáà ni ọlọ́run tá à ń sìn ire o.